أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لقد سبق الكلام بل الخطبة حول الاستقامة وعرفنا الاستقامة مضجا وصلاحا وذكرنا بعض ما يتعلق من الاستقامة أو ما يتعلق بالاستقامة من الأهلية واليوم بإذن الله عز وجل نتطرق إلى ذكر بعض من الأدلة القرآنية والحديثية عن الاستقامة لقد أمر الله سبحانه وتعالى أن نبيه وأمره بأن يستقيم على دينه قال عز من قائل سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واستقم كما أمرت ومن تاب معك إنه بما تعملون بصير وقال عز وجل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقد ورد في الحديث سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال قلت لي قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل أحدا غيرك فقال صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم وقلت يا رسول الله هذه رواية في رواية مسلم والذي أذكر الآن هي له في رواية الترمذي عليهما رحمة الله قلت يا رسول الله ما أخوف ما تخاف علي فأخذ لسان أخذ بلسان نفسه فقال هذا هذا هو قسم الله وضع أترى إنسان أكيد يلوم صلى الله محمد وهو على اليمن نجا والصحابة عليه gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìdàlà lẹ́nu tó ti di ọjọ́ tí ó di àpẹyà rẹ̀ abẹ́lẹ́ ọ̀hún kò fi ìfẹ́ sí agbọ́rọ̀ yìí kò ní kárí wọn. ọ̀rọ̀ nípa àdìsíṣẹ́ kọ́ra ìdíó déédé ìfẹsẹ̀múlẹ̀ tó fún lórí ẹ̀sìn ọlọ́run ọba. ilé ni ọ̀rọ̀ yìí wọ́n máa ṣe mọ́ ìdí mùsùlùmí a ti ṣàlàyé nǹkan tó ń jẹ́ àlùfẹ́sẹ̀ fáwọn ìdúródédé òun náà ní kí wọ́n ti lò ní kó jẹ́ tí yóò dúró dédé lórí àwọn nǹkan tó lu ọba ní kọ́ máa ṣe oṣù tí àkọ́kọ́ rẹ̀ òun náà ní tọ́ amú àwọn tàrífà lóríṣiríṣi wá láti ṣàlàyé nǹkan tó ń pè ní àlùfẹ́sẹ̀ fáwọn. ابن رجب الحنبلي عليه رحمة الله وني أصل الاستقامة وني ìpínlẹ̀ tánìkẹ́ni yìí á ojú déédé lórí ẹ̀sìn òun náà ni istiqamati al-qalbi ala tawhid olùkọ́kọ́ yẹn ó lórí ìjọsìn fún olówó ọba nìkan tuntun lẹ́yìn ìgbà tí yẹn bá ti rí ọ̀rọ̀ tàwùkìdì gbọ́ ó yí èèyàn wọ́n sọ síyàn létí èèyàn rí gbọ́ ìdí ó mọ jẹ́rìí pé nìyẹn ẹni tó tó déédéé tó nìkan ṣe ni òun náà nìkan nìyẹn fún wa wà lórí rẹ̀ ọmọ yẹ níṣẹ́jú kan ó ti lè wọ́n mọ́. فمتى استقام القلب ابن رجب نجمه الحنبلي wọ́n ní gbogbo ìgbà tí ọkàn bá ti dúró déédéé ala ma'rifatillah lórí ìmọ̀ ọlọ́run tó dúró déédéé lórí ìmọ̀ ọlọ́run ọba rẹ̀ wa ala khashiyatihi wa ijlalihi tọkàn rẹ̀ dúró lórí ìbẹ̀rù ọlọ́run lórí pàtàkì ọlọ́run bákan náà. ومهابته وخوفه تنبغ الله وبا تنطق الله ودعائه وتوكل عليه تاني ينبلون تنبغ من رسول وبا تدع تكي بوكو بلني يوان برا رباه والإعراض عما سواه تواشي بني قلت على الكريم يوم في صلوه èmi ò ní ṣe tán láti máa darí ara mi lọ bá a. ابن رجب وني استقامة الجوارح كلها على طاعته ìjọba ọkùnrin ní pé gbogbo oríkèé yóò rọrùn fún láti máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ọba lónìí a fẹ́ wo àwọn àyà Qur'an èyí tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣèkọ́ ọ̀mẹ́ta ń sọ yìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ wa sọ pé owó anabi sallallahu alaihi wasallam fastaqim dúró déédé kama umiru gẹ́gẹ́ bá a ti pa ọ́ láti ẹ̀dẹ́ kò dúró gẹ́gẹ́ ní kò sí dúró má yìí má yìí wọ́n máa ń sábà máa ẹ̀ gbogbo ẹni tó náà ṣẹ́rí kò níbi ìbàjẹ́ níbi ẹbọ àwọn náà gbọdọ̀ dúró déédé ni o ọlọ́wọ́ ni. إنما بما إن يعني إن يعني إنما يعني وما إنه بما تعملون بصير كل أنا ممكن كتاب أشي من شيء إن الله وضع مرور نسمع إليك تكلم أو آية قوم اللهم بن صبيك إن الذين قالوا ربنا الله أنتم قالوا tó wá kọjá látẹ̀rù rẹ̀ pé ọlọ́run ní àwọn pé ẹni tóun ń sìn tóun bẹ̀rù tóun mọ̀ ń pè òun náà ní ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó gbàgbọ́ tán ó mẹ̀sàkámù ó tún wá ju lérí rẹ̀ ó túmọ̀ sí gbígbà lásán kò tó àbí kí ìdúró déédéé kó wà níbẹ̀ àwọn èèyàn fẹ́ sẹ́sìn ọlọ́run wọ́n ti máa ń nífẹ̀ẹ́ tó pé àwọn ní ẹ̀ndín sẹlọ́ọ̀n aláwọ̀ yẹn máa ń fẹ́ràn rẹ̀ àmọ́ ẹ wàá rí i pé ìwúdó déédéé òun ìdẹ̀nu wàhálà máa ń wà ẹlẹ́rẹ́ lómi yóò wù ó jẹ́ ó wọ́n ẹni tí ẹ láì sẹ́pẹ̀ wọn ló ní tún náà kọ́dà yóò máa jà sí i fún ọba pé kó ní tún náà tó kò ó ti kò sí ẹ kó máa jà wọ́n kó máa wúra rẹ̀ pé alẹ́ tó ní wọ́n ló ti lè dáhùn wàhíìmù ìsẹ́fìn náà dá wà á sáwùk wàhíìmù àbúdáka náà tó wà wàhíìmù ìsẹ́fìdáka èèyàn ní àbúdáka náà tó wà sáwùk fún àbáwọn èèyàn bá ń fún ọ ní ìdájọ́ pé mo ṣe ní nǹkan pé ọ ẹlẹ́mìí ò ní kò ní ká ìmọ̀ra rẹ̀ táwọn èèyàn bá ń sọ pé láwájá onísùn náà ni àbí lágbájá kẹ ló ń dún náà kọ̀yẹ́ kínú rẹ̀ ó dùn kọ̀yẹ́ kínú rẹ̀ ó bàjẹ́ wo ṣe ọwọ́ ara rẹ̀ tó àmàdùkà wà fọkàn tún náà tasarrufatika wà fọkàn tún náà tí gbogbo òṣèlú rẹ̀ yẹn tó tẹ̀lé tún náà lẹ́bi lóòótọ́ àwọn iṣẹ́ rẹ̀ tó tẹ̀lé tún náà lẹ́bi sọ̀gbọ́n sọ́dọ̀ lóòótọ́ tòyìn ọlẹ́lẹ̀ yóò lè tòṣì ara rẹ̀ tọ́lọ́ ní àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ lẹ́yìn ìgbà tó ń gbàgbọ́ tó wọ́n tó wá lè dúró sí ìgbàgbọ́ òun tó dúró dédé lórí rẹ̀ ọkàn rẹ̀ ò ní mí gbèlè ń dàgbé pé oríkè rẹ̀ ó mì torí tọ́pọ̀ ọba dì mí oríkè ò ní mì oríkè tó ẹ ọkàn tí ń mì ní mú oríkè mì ọlọ́run ní àwọn tó bá rí báyìí tàtàná zàlọ àìlẹ́yìn mọ̀lẹ́mọ̀lẹ́ àìkà àwọn mọ̀lẹ́ àìkà wọ́n máa sọ̀kalẹ̀ lé wọn lérí ọmọláyé kan máa wá bá wọn lóòrèkóòrè aládàkọ́fù ìpè ẹ̀ má bẹ̀rù wọlé àtàzẹ́nu ẹ̀ má bànújẹ́ wọ́n abṣírò bẹ́ẹ̀ jẹ́nà tẹ̀lẹ̀ ní kúndùn tó àdùn. àlìjẹ́nà tá a bá yín ṣàdéhùn nínà ni ó jẹ nínà ni ó jẹ kò lè jẹ́ tẹ̀lẹ̀ míì. عمر بن الخطاب رضي الله عنه لا مثل عمر tí a máa ń sọ̀rọ̀ nípa al-istiqama ìdúródédé nínú ẹ̀sìn àwọn kankan kan bẹ tó ṣe pé àwọn nǹkan yẹn ni èyí ò mọ rí ní o mọ mọ pé ẹni yìí ó ní istiqama àbí ẹ̀rẹ́ lèyàn mọ̀ mọ̀ lọ́kàn rẹ̀ pé mo ní nǹkan tá ń pè ní al-istiqama àkọ́kọ́ ni al-iman sọ́ọ́dínkù ìgbàgbọ́ òdodo ẹ̀rọ tábà ló ní ṣe kọ́ọ̀rọ̀ àgbọ̀dọ̀ mọ́ rí ìgbàgbọ́ lára rẹ̀ àkídà rẹ̀ gbọ́dọ̀ mọ́ dà wọn lágbájá á ó ní ṣe kọ́ọ̀rọ̀ bóyá orí nǹkan kan yẹ kó pẹ́ ní yíyá á ó ní ṣe kọ́ọ̀rọ̀ onígbà mi ṣe kọ́ọ̀rọ̀ àwọn jáde níbi ìdùnnú ẹlòmíì ṣe kọ́ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí bóyá nǹkan àbànújẹ́ kan wá dé àwọn àdìpẹ́ nìyẹn dúró wọn á sì ní dúró àmọ́ gbàtà rí kó dúró nígbà tí ìbànújẹ́ bá àmì wa wù ẹ́ wá rí pé bàbá wọn ní oúnjẹ wọn ní pàrọ̀ wọn ní iṣẹ́ tó máa ń sà tó irú ẹni yẹn wọn fẹ́ wọn ò dúró torí ibi ẹ̀ kéwòn tó kọ́ dúró lákòókò gẹ́gẹ́ òun ni àbàwọ̀ ṣe ìgbàgbọ́ ìgbàkọ́kọ́ nù fọ̀bẹ́yìn bọ̀nà ìyá yìí gbàtọ́ ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìsìnkọ́nà àrọ̀nà tí ẹ̀ tó máa ń fi ń rí ìsìnkọ́nà òun náà ni kéèyàn ó jẹ́ ẹni tó ti pé ó ní ìkọ̀lá yẹn ni pé àfọ̀mọ́ iṣẹ́ pẹ̀lú tàwọ̀ṣì pẹ̀lú ìsìnkọ́nà ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. náà ni kùdé ìlú gbọdọ̀ ẹ̀yà ìgbà tí ó fẹ́ ṣàlàyé fọlọ́wọ́n ọba khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala. ara tí yẹn fún mi tó bá ní ìsìnkọ́mọ̀ ní kókó iṣẹ́ rẹ̀ ọ̀dà ìbádà rẹ̀ ìbádà rẹ̀ ọ̀yẹ́jú kò ní sí fùdẹ́lù bò ìyáàdì wá ní ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́wọ́n bá dán yín wò láti mẹ́ntí ń ṣe dáadáa ó wá ní wọ́n wá bí fùdẹ́lù bò ìyáàdì yóò kí ni ìtumọ̀ àyà yìí ó wá ní àkàlàkù wú wa àfọwọ́bù ọlọ́run fẹ́ fẹ́ iṣẹ́ iṣẹ́ tó mọ́ iṣẹ́ tó ti ṣe kò ń fẹ́ wọ́n wá bí kí ni ìtumọ̀ iṣẹ́ tó mọ́ àti iṣẹ́ tó ṣe kò ń gẹ́ wọ́n wá sọ fún wọn pé iṣẹ́ tó mọ́ òun náà ní sọ́tún ti pé èèyàn ń ṣe nítorí ìfi wá ojú rí ọlọ́run khaliqan lillahi azza wa jalla òun iṣẹ́ tó mọ́nu iṣẹ́ tó ṣe kò ń gẹ́ òun náà ni muwafiqan li sunnati rasul sallallahu alaihi wasallam ẹni tí tẹ̀lé bá ti wá rí báyẹn ṣe pé tẹ̀lé máa ń bá súnà lẹ́bi sọ̀wọ́ ọ̀sọ́dọ̀ mu ní gbogbo ìgbà fúnà tó wá fẹ́ ṣàdìsí bá ti kìlọ̀ fún pé kì

ó wá rí pé gbogbo tó wọ́n rí jọ́kèje náà ni àbọ̀bí hàn tó torí jọ́kèje ni òun ti ti dábì pé jọ́mẹ́jọ lòun ó ṣe ẹni tó bá ti kó bá ní ìfẹ́ tẹ̀sí ọlọ́run lódodo tí ìkọ́nà wà ní àlámà rẹ̀ tó kó fún ẹni pé ọkàn yìí fara rẹ̀ á mo rò pé jọ́mẹ́jọ ni kí ni ìtakò ìlànà wọn bàbá tó ń ṣe lóòótọ́ á kà mẹ́rìnlá sí lò ìmọ̀ ẹni yẹn òun ló ní ìṣẹ̀kọ́ ọ̀rọ̀ torí ni yóò rí ìpèníjà bó ṣe lè rò kó ma wọ́n á dúró lórí pé áà ìtànẹ́bí ni a ṣe náà ni ó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá kan náà ara bí ẹ̀ tó máa ń rí àpẹẹrẹ tó kọ́ràn lára yẹn òun náà ni àdá olúwa jìbá àwọn kan tó ń jẹ́ ọ̀ràn yẹn kí wọ́n máa ṣe ó ti yẹ kí wọ́n ṣe ìrún àwẹ̀ gbogbo tó jẹ́ ọ̀ràn yẹn kí wọ́n bá yẹn bẹ́ẹ̀ kí wọ́n sì máa ṣe bákan náà alùmọ̀bá ẹni àlùmúrò ní mùsàhábà àwọn kan tó ṣe pé kìí ṣe dandan àmọ́ wà nínú òfin ẹ̀sìn ọlọ́run tí o tó mú tó kí o máa ṣe àpẹẹrẹ istiqama ni bákan náà al-intiha min al-muharramat tí o jáwọ́ nínú nǹkan tó bá jẹ́ nǹkan ìṣò ìwọ̀ ìwọ̀ kí o jáwọ́ fún bẹ́ẹ̀ tọ́lọ́ bá ní ọ̀dà kí o jìnnà sí i tó àbí nǹkan tí o bá ti mọ̀ pé kò dáa irú ẹni báwo ni wọ́n fi ó ní ìsìnkọ́mọ̀ tó tẹ́ni ẹ bá ti ń jáwọ́ wọ̀lẹ́ àti ọ̀rúgbò rọ̀rọ̀ sàáàlì kéde kí ó tó padà wá tó tó wá tó kíní rẹ̀ ṣe tó tó padà kú mẹ́ tó tó tó ṣe. tó gbogbo tọ́nà bá ti lóun ọ̀fẹ́ tọ́nà lóun ọ̀fẹ́ bìnà kọ̀fẹ́ rọ́pò kó lè kọ̀fẹ́ jàǹbá kọ̀fẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ẹ̀ tí mùsùlùmí ọjà ó kò níbẹ̀. tó eléyìí náà ni àwọn àpẹẹrẹ táàbù náà lọ sí ah, àwọn eléyìí wọ́n ní fífi kọ́nà àbí yẹn náà yọ ọmọ ọmọ fúnra rẹ̀ wípé ọlọ́run ti sànù pẹ̀lú fífi kọ́nà. bí àtiwọ́n ṣàlàyé fífi kọ́nà yìí àwọn orin kan bẹ tí mo ń ṣẹlẹ̀ tuntun tó bá ní fífi kọ́nà. sábàkọ́ wo àyà tí a kan wípé náà lẹ́rìí náà á mẹ́nu الذين آمنوا وكانوا يتقون إن الذين آمنوا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الذي كنتم توعدون سواء فهم النهاية هيك يوري ووري الله صلى الله عليه وسلم àǹfààní tí yóò jẹ lára ìsìnkú náà ó jáde lára áyà yẹn ni òun náà ni pé ẹni tó bá ń jẹ́ ẹni tó ní ìṣe fọ́ọ̀mù nínú ìdójú ayé rẹ̀ tó dúró dédé lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ẹni yóò jẹ́ fọ́kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ tiẹ̀ ìfọ̀kànbalẹ̀ owó kọ́ bá owó kọ́ ìfọ̀kànbalẹ̀ àìmọye olówó tọkàn rẹ̀ ọ̀balẹ̀ àwọn àwọn ẹni ẹni tí ò ní ìpọ́nlọ́ sì fi lọ́kàn balẹ̀ ìpààyàn olùwòsòkà owó ń bẹ lọ́wọ́ ẹni yìí tó ti mọ̀ ọ́ lẹ́nu àwọn èèyàn lẹ́yìn mà eléyìí ó sì yí ilé ẹ̀ nílà nílò náà ní ọmọ bá ti láwùjọ tó wáyé ó tiẹ̀ tó lú àwùjọ táwọn ń sẹ̀lẹ̀ olówó àwọn olówó ìgbádùn àpolówó tó bá ní kúrónà náà ní ọgbà dùn àwọn jálàbí ò ní jẹ́ àwọn ológun ò ní jẹ́ wọn ò ní jẹ́ ọgbádùn àwọn ọmọ ò ní jẹ́ ọgbádùn àwọn tó bá tún ọmọ wa lálàáfíà tó bí gbogbo ẹ̀ bó ti rí jẹ́nẹ́rálì nù bọ́kàwé bọ́kéwú kódà bí yẹn kéwú tó yóò tún náà kò ní gbádùn ẹ máa rí professor islamic study yóò máa lájẹ́ làbúrò òun ẹ dàpọ̀ professor wọ́n ni àjẹ́ làbúrò ní wọn ni ah àbúrò yá rẹ̀ ni àbúrò yá ni wọn àjẹ́ ni wọn ah, ah níbo ló ti kàn jẹ́ nínú islamic study. tó kí ló fà á kí ó ṣe wá ṣe kí ó tún náà kí ṣe máa rí wọn. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من ثمرات الاستقامة تحقيق السقينة وطول البشرى لمن استقام عليه ضد من استقام على أمر الله كما هو ظاهر في قوله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا إلى آخر الآية ففسر وقيع رحمه الله هذه الآية فقال البشرى أنها تكون في حالة مواطن عند الموت البشرى في ثلاث مواطن عند الموت وعند وعند البعث وعند الرجوع أو الخوف أمام الإله سبحانه وتعالى ọlọ́wọ́n الله rẹ̀ gbá ó ti kó yé wa إن الذين قالوا ربنا الله ثم استقاموا فنزل عليهم الملائكة ألا تخاف يعني كيف يعني هو هني بايع إذا كمال أجل سوى إذا نجو لجد سبان جاء أنتوني تقاما سبقنا الله سمي إن الذين قالوا ربنا الله إذا يا أيها الذين آمنوا إيه ثم تقام لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة àyà ẹlẹ́kejì tọ́lọ́wọ́n bá ní àwọn tó bá dúró déédé tí wọ́n dúró déédé wàlà ọlọ́run ní yóò jẹ́ sí wọn àlùbùsùrọ̀ ojú ń jẹ́ ìdùnnú. ìgbà tí wàpẹ́ tó ń ṣàlàyé nǹkan ń pè ní àlùbùsùrọ̀ mẹ́rin oníbùsùrọ̀ yẹn ó ní nǹkan mẹ́ta ni. ó ní ìdùnnú alákọ̀ọ́kọ́ òun náà ní pé ìndàlùmọ̀nà àwọn ìndàlùmọ̀wò tí yẹn bá fẹ́ kú ẹni tó ní ìṣèkọ́nà ọlọ́run sọ̀rọ̀ pé má má bànújẹ́ má bànújẹ́ kò sí bànújẹ́ fún ọ. ọ̀nà kejì wọ́n ìndẹ́lú bàhẹ́f ìjọ́tọ̀ lọ bá ń gbé àwọn èèyàn dìde nígbà pé ìjà òkè yára nínú sàárè ẹni yẹn kò ní sí ìbànújẹ́ fún un. tó bá kan náà wọ́n ìndẹ́lú òkú àmì àmà rọ̀ bẹ̀rẹ̀ ìjọ́tọ̀ wọn jàdá gbàtẹ́ ẹ bá tó dúró níwájú ọba tó dání ní àti ṣe ìdúró iṣẹ́ tó bá ní ṣe kọ́ ọ̀nà ẹni yẹn kò sí wàhálà fún un tó bá gánà náà àwọn àǹfààní tí ń bẹ níbi ìṣe kọ́ ọ̀nà òun yẹn lẹ́nu tó bá ń dúró dídí lérí ẹ̀sìn ọlọ́run jíjẹ múmu rẹ̀ yóò ràn ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá ní wàhálà wíṣọ kọ́ ọmọ ẹ̀dá pọ̀ ọkọ́ sí. لأسقيناكم ماء غدقا olùwà tó bá ṣe kí wọ́n bá lọ lè dúró dédé ní ẹgbẹ́ táwọn ènìyàn bá dúró lérí ojú ọ̀nà òdodo àyà sọ̀rí ẹ̀kọ́ yìí ṣé ní sọ̀rí ẹ̀kọ́ o ìjọba ìgbàgbọ́ sẹ́nìkan tí wọ́n ní sọ̀rí ẹ̀kọ́ tó fi náà sọ̀rọ̀ sọ̀ mo ní sọ̀ ọ̀dà àgbà tọ́lọ̀ ń sọ kùránù kalẹ̀ títí jàníyà ní ànábì ní àbíká àdìríyà àbí òní ń ṣe ń bẹ̀ àyà sọ̀rí ẹ̀kọ́ sí lórí òdodo ìlànà tí ànábì sọ̀lọ́ ọ̀sọ́lọ́ ní wa olúwa tẹ́lẹ̀ ilé tó lè rẹ̀ ni làpọ̀ iná máa ń omi tó jẹ́ omi ìrọ̀rùn náà lẹ́ẹ̀ máa mú Umar bin Khattab radiyallahu anhu ìgbà tó wá ń sàlàyé àyà yìí wá ní maa kama pé owó wà níbẹ̀ lọ́lọ́run fi mú àyà yẹn wá pé là á sọ ìnáwó máa ń gàdà pa. ìyẹn ní kẹ́ni tí ó bá dúró dédé lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọgbó fún ní àlùkí ìrọ̀rùn ó lè pọ̀ ìrọ̀rùn yóò máa jẹ́ ó lè má pọ̀ ìrọ̀rùn náà yóò máa jẹ́ torí ó tẹ lọ́rùn yóò yẹ pé ìdí tọ́lọ̀ ní màá rí lélẹ́ lẹ́nu tó bá ń jẹ́ ẹni tó ní al-istiqama tó bá tẹ̀lé tó bá ní istiqama tó kò ní sí ibi ń jẹ́ ìbànújẹ́ nínú ìgbésí ayé rẹ̀ títí tó bànújẹ́ ò ní ṣẹlẹ̀ àwọn bànújẹ́ ò ní máa lápá kò ní lápá lórí àlámọ̀ rẹ̀ tó adọ́lọ́wọ̀n bá kọ́mọ́ṣà ṣíwájú tó ní istiqama táwọn afọ abáwọn ṣàlàyé ètò kọ́mọ̀ wọn máa sọ pé kí ni máa ń jẹ́ kéèyàn ó kò jẹ́jẹ́ ètò kọ́mọ̀ dá bóòlù yẹn ṣe máa ń rí àwọn ọ̀nà tí yẹn máa ń gbà ní ètò kọ́mọ̀ gẹ́gẹ́ bí àwọn afọ àti ṣàlàyé rẹ̀ بإذن الله تعالى في بعد نبقى في خطبة قدور أما بارا اللهم انصر الإسلام والمسلمين وانزل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم اكفر ما ولاة أمورنا واجعلهم بطولة الصالح يا رب العالمين اللهم اغفر لنا وارحمنا وكفر عنا سيئاتنا انك على كل شيء قدير اللهم اغفر اموات المسلمين اللهم ارحمهم من ذنوب قبل نبقى الصبر ابي الذنب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم